àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ kalẹ́ ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Broadcasting Network YBN lórí ẹ̀rọ ayélujára àgbéyẹ̀wò ìròyìn lójoojúmọ́ wa la máa fi láṣàlẹ̀ tò ní ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn ọdún twenty twenty four ọláyẹmí adéhùnmí ni oníròyìn síwájú ẹgbẹ́ àwọn kókó orílẹ̀-èdè nàìjíríà máa ṣe ẹ̀yáwó owó tó tó bílíọ̀nù kan lé méje dọ́là lọ́wọ́ báńkì àgbáyé one point seven billion dollar orílẹ̀-èdè UK wọ́n ṣetán láti darapọ̀ nínú oko pẹ̀lú ìpínlẹ̀ Ògùn àwọn olùgbé ayọ̀bọ ìgàndò wọn kan sára sí gómìnà Sanwó-Olú Shettima ló máa ṣojú fún ààrẹ Tinubu níbi àpérò ti àgbáyé United Nations gómìnà Ayédàtiwá fún àwọn ọ̀dọ́ ogún ní ọgọ́ta mílíọ̀n sixty million fún ìrólágbára iṣẹ́ ọwọ́ àjọyọ̀ ọdún mẹ́rìnléníọgọ́ta sixty four ti orílẹ̀-èdè nàìjíríà yóò jẹ́ oníwọ́rọ́wọ́ àwọn ológun orílẹ̀ ṣe ànáwó sí ìwé àtàwọn ohun èlò mìíràn fún àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ẹgbẹ̀rún méje àti igba seven thousand two hundred ní ìpínlẹ̀ niger obìnrin kan jẹ́ aláìsí níbi ilé tó dà wó nípínlẹ̀ ọ̀ṣun ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn làjọ wá láṣàlẹ̀ ètò ní tẹ́ bá ti lọ sókè ọ̀tà padà dé á máa fún ilé ẹ̀kúnrẹ́rẹ́ ẹ ṣeun o ojú tẹ fún òwò nìfọ. gómìnà ìpínlẹ̀ Ògùn ìyẹn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ló ti fìdínú hàn fún olùyà tó ṣèlérí àti ṣe àtìlẹ́yìn fún òṣèré onítíátà ní ìyẹn Lateef Adédìméjì lórí iṣẹ́ àkànṣe eré àgbéléwò tuntun tí wọ́n pè ní Lísàbí èyí tó ṣe àfihàn àṣà ìṣe pẹ̀lú ìtàn ilẹ̀ Yorùbá tí wọn yóò ṣe àfihàn rẹ̀ láìpẹ́ Lateef Adédìméjì lòun àti aya rẹ̀ ìyẹn Mobimpe Adedimeji jọ kọ̀wọ́ rìn láti lọ ṣàbẹ̀wò sí gómìnà Abiodun ní ọ́fíìsì rẹ̀ ṣáájú kí wọ́n tó gbé eré àgbéléwò náà síta fún wíwò nínú àtẹ̀jáde kan èyí tí gómìnà fi léde lórí ayélujára ni gómìnà ti ń gbóṣùbà kárí láì fún òṣèré ní tíátà náà ìyẹn Lateef Adedimeji àti aya rẹ̀ ṣáájú ṣíṣe àfihàn eré àgbéléwò Lísàbí ní ìpínlẹ̀ Ògùn èyí tí ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ níbẹ̀ ni gómìnà ti ń ṣàpèjúwe eré àgbéléwò náà gẹ́gẹ́ bí èyí tó ṣe àfihàn ipa pàtàkì èyí tí jagunjagun àti akọni nílẹ̀ ẹ̀gbá ìyẹn Lísà Bíàgbógun Àkàlà kó nípa nígbà ayé rẹ̀ bẹ́ẹ̀ ṣèlérí àti ṣe àtìlẹ́yìn tó gbọ̀gbọ́n fún àwọn méjèèjì tó kà sí wọn gẹ́gẹ́ bí aṣojú ìpínlẹ̀ Ògùn rere ẹ̀wẹ̀ latif Adédìméjì náà lórí ìkànnì X rẹ̀ wọ́n gbóṣùbà òkàrè láì fún gómìnà ìpínlẹ̀ Ògùn ìyẹn ọmọọba Dàpọ̀ Abíọ́dún lórí bó ṣe mú ṣíṣe ètò ìrànwọ́ fáwọn ọ̀dọ́ lọ́kùnkúndùn ní ìpínlẹ̀ Ògùn. àjọ tí ń rí sí iṣẹ́ kọ̀ǹpá lórí ṣíṣe ìmọ́tótó àyíká ní ìpínlẹ̀ Èkó lówùrọ̀ ọjọ́bọ̀ ní ni wọ́n ti fi ọwọ́ òfin gani àwọn kọlọ̀kọ̀ sí ẹ̀dá bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five lẹ́yìn tí wọ́n ká oògùn olóró mọ̀ wọ́n lọ́wọ́ alámòjútó ní iléeṣẹ́ ìjọba tí ní sọ̀rọ̀ ìmọ́tótó àyíká àti ohun àlùmọ́nì inú omi ìyẹn tó kún bọ̀ wáàbò ló fè é lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook rẹ̀ pẹ̀lú ìrànwọ́ fọ́nrán èyí tó tẹ̀lé níbẹ̀ ni wọ́n ti ṣe àfihàn àwọn afurasí bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five níye tọ́wọ́ òfin bà lágbègbè Lẹ́kì Àjá ìpínlẹ̀ Èkó látàrí bí wọ́n ṣe ká oògùn olóró mọ́ wọn lọ́wọ́ Wahab wá ṣàlàyé wípé àwọn afurasí náà tọ́wọ́ òfin bà ni wọn yóò fojú wí náà fún ìjọba láì pẹ̀jọjọ. àjọ tí ń gbógun ti ìwà ìbàjẹ́ àti àjẹbánu lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn EFCC lọ́jọ́rú àná ni wọ́n ti fọwọ́ òfin gan ni àwọn afurasí mẹ́wàá tẹ̀léyè èyí tí wọ́n jẹ́ alọ́nilọ́wọ́gbà alójìbìtì lórí ayélujára ní olúluwa àbújá nínú àtẹ̀jáde kan èyí tí àjọ náà fi léde sórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wọn ni wọ́n ti ń pé àwọn afurasí mẹ́wàá tẹ̀léyè náà lọ́wọ́ òfin bà lákòókò tí àjọ EFCC ń ṣe ìpàráàrò ní Rivers Park Estate tí ń bẹ ní agbègbè lùgbẹ̀ ìyẹn ní olúluwà àbújá o lára àwọn ohun tí wọ́n rí gbà látàrí ọkọ̀ range rovers kan ọkọ̀ lexus méjì toyota camry kan ẹ̀rọ ayárabíàṣá laptop pẹ̀lú iphone kan àjọ efcc ni wọ́n ṣèlérí àti fi ojú àwọn afurasí náà ba ilé ẹjọ́ ní kété táwọn bá parí iṣẹ́ ìwádìí tàwọn. àwọn olùgbé ìlú bodè sàádò tí ń ṣe olú ìjọba ìbílẹ̀ mòrò ní ìpínlẹ̀ kwara ní ohun ìyàlẹ́nu ti ṣẹ̀ sọ́dọ̀ wọn náà pẹ̀lú bí omíyalé àgbẹ̀yà ṣọ́ọ̀bù ṣe gbalé lọ́wọ́ wọn lẹ́yìn tí òjò àròdá kan balẹ̀ láfẹ̀ẹ́ mọ́júmọ́ òní ẹ̀kún omi náà ni ó ṣàdéyàwọ ìlú lóru mọ́jú bo orí afárá èyí tó so bodè sàádò sí jẹ̀bà papọ̀ mọ́lẹ̀ dènà mọ́ àwọn ará ìlú kọ̀ láti gbà wọ́n láàyè kí wọ́n rìnrìn àjò wọn lọ́jọ́ kejì omíyẹlé àgbàyà ṣọ́ọ̀bù ọ̀hún ló bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá ará ìlú jẹ́ tí ìrẹ̀wọ̀ mílíọ̀nù náírà sọ ọ̀pọ̀ dẹni tí ò ní lórí mọ́ ẹ̀wẹ̀ ìjọba ìpínlẹ̀ Kwara ni wọ́n ti wá kìlọ̀ fáwọn olùgbé láti yàgò kúrò lágbègbè tí omíyẹlé àgbàyà ṣọ́ọ̀bù ti ń ṣọṣẹ́ níbẹ̀ o àjọ tí ń rí sí ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ Ògùn yẹn trace ni wọ́n ti gba àwọn olùgbé àti arìnrìnàjò níyànjú láti yàgò nípa gbígba ojúnà yíyí ọkọ̀ padà kòso kọjá níbi tí àwọn ọkọ̀ ti ń fà bí ìgbín látàrí omi tó regún sójú títí márosẹ̀ Ṣàgámù Benin lẹ́yìn tí òjò balẹ̀ níbẹ̀ bákan náà ni wọ́n mẹ́nuba ojúnà márosẹ̀ ọ̀hún bí ó ṣe kù díẹ̀ káàtó fún gbígbà àwọn ọkọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan lára ìṣòro eléyìí táwọn ọlọ́kọ̀ tún kojú súnkẹrẹ fa akẹrẹ ọkọ̀ náà ló ti wá gùn dé aládìyẹ àmọ́ àwọn ojúnà tó wọ ṣàgámù ní súnkẹrẹ fa akẹrẹ ọkọ̀ ọ̀hún ò kàn rárá láti tọ̀ àjọ náà wá gba àwọn ọlọ́kọ̀ lámọ̀ràn láti ya mọ́nà míì pọ̀n kí wọ́n bá a sínú súnkẹrẹ fa akẹrẹ ọkọ̀ alásìkò pípẹ́ o ẹ̀wẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú ni wọ́n ti wá ń ké sí ìjọba láti tètè wọ́n ojútùú sí ojúnà náà kí ọkọ̀ lè máa lọ gerege láìsí ìdíwọ́ kankan níbẹ̀. iléeṣẹ́ ohun mímu ẹlẹ́rìndòdò Coca-Cola lọ́jọ́bọ̀ ní ti kéde èròǹgbà wọn láti tún fi bílíọ̀nù kan dọ́làs one billion dollars dókòwò lórílẹ̀‐èdè wa Nàìjíríà aláṣẹ Bọ́lá Ahmed Tinubu ló ti wá gbóṣùbà fún iléeṣẹ́ Coca-Cola lórí ìbáṣepọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ wọn pẹ̀lú orílẹ̀‐èdè wa Nàìjíríà èyí tí wọ́n ti ń ṣe láti ọjọ́ pípẹ́ wá pẹ̀lú bí wọ́n ti ṣe pèsè iṣẹ́ tí ìrẹ́ tó ẹgbẹ̀rún mẹ́ta three thousand níye fún ọmọ nàìjíríà gbogbo aláṣẹ tinubu wá ṣèlérí àti ṣètò àyíká èyí tí yóò fàyè gba ìdókòwò nílẹ̀ yìí bẹ́ẹ̀ ló ṣèlérí wípé ìjọba àpapọ̀ yóò tẹ̀síwájú nípa fífọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ coca-cola ọ̀gá àgbà ní iléeṣẹ́ náà ìyẹn zoran bogdanovic wá ṣípayọ ọ̀rọ̀ wípé iléeṣẹ́ coca-cola ní ìgbàgbọ́ tó dúró rí dáadáa nínú àwọn òfin okòwò orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ ìdí rèé tí àwọn ṣetán láti fi bílíọ̀nù kan dọ́làs fi dókòwò lórílẹ̀‐èdè wa nàìjíríà o. Sunny Sodiq Abiodun náà ti ń jábọ̀ ròyìn fún ìkànnì Yorùbá Broadcasting Network YBN. ẹ dáàbò padà síkànnì Yorùbá Broadcasting Network YBN lórí ẹ̀rọ ayélujára wáyé farabalẹ̀ láti gbọ́ ìròyìn tàṣálẹ́ òní lẹ́kùnrẹ́rẹ́ ààrẹ bọ́lá tìǹbù ni òní sí níbi ìpàdé àjọ ti àgbáyé ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gọ́rin ti orílẹ̀-èdè àgbáyé UNGA tó máa wáyé ní New York lọ́dún yìí. Nínú àtẹ̀jáde látọwọ́ Olùdámọ̀ràn àgbà fún Ààrẹ Ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà ó ṣe àlàyé wípé Ààrẹ Tinubu ló ti pàṣẹ fún igbákejì rẹ̀ Alhaji Kazeem Shettima kó léwájú àwọn aṣojú èyí tí wọ́n lọ fún ìpàdé ọ̀hún ààrẹ ló padà dé lálẹ́ ọjọ́ ìsinmi lẹ́yìn ìrìnàjò rẹ̀ sí ilẹ̀ China àti United Kingdom lọ́sẹ̀ tó kọjá ó sì fẹ́ gbajúmọ̀ àwọn ohun tó ń dojúkọ orílẹ̀-èdè pàápàá lẹ́yìn omíyalé èyí tó ṣẹlẹ̀ níbi ìpàdé àjọ àgbáyé náà ní igbákejì aláṣẹ tí máa sọ̀rọ̀ fún gbogbo àwọn tó wà ní ìkàlẹ̀ ṣe àkóso àwọn ìpàdé lóríṣiríṣi ètò yìí ni ó bẹ̀rẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrìnléní oṣù kẹsàn-án tí ó sì wá sí òpin ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún yìí àkòrí ti ọdún yìí ni wọ́n ń pè ní má ṣe yọ ẹnikẹ́ni sẹ́yìn àjọṣepọ̀ fún ìdàgbàsókè àlàáfíà àti àpọ́nlé ẹ̀dá fún àsìkò yìí àti ọjọ́ iwájú. báńkì àgbáyé fẹ́ yọ orílẹ̀-èdè nàìjíríà lówó tó tó bílíọ̀nù kan àti méje owó dọ́là one point seven billion dollar owó yìí ni wọ́n máa gbà ní ìpele mẹ́ta láti fi ṣe ìdàgbàsókè àkànṣe ètò ní ọ̀nà tí bá mú kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè ó lè dúró dáradára ìṣèjọba ti ààrẹ Tinubu èyí tó léwájú fún ni ó ti gbáradì láti gba ẹ̀yáwó tuntun látọ̀dọ̀ báńkì àgbáyé tí wọ́n sọ wípé wọ́n fẹ́ fi ọwọ́ sí ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún yìí gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ tí wọ́n fún àwọn oníròyìn ìṣí àkọ́kọ́ ni wọ́n ní lórí ètò ìlera lábọ́dé láti ṣe ìrólágbára rẹ̀ èyí tí wọ́n máa gba ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù owó dọ́là five hundred million dollar ẹ̀ẹ̀kejì ní àkànṣe iṣẹ́ lórí àwọn oríṣiríṣi ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pẹ̀lú àfòmọ́ ìlọ́rọ̀ àti ìdàgbàsókè ètò ìṣèjọba tó jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù owó dọ́là bákan náà five hundred million. nígbà tí ètò agbára àti ìtẹ̀síwájú àwọn àkànṣe iṣẹ́ yóò gbẹ̀yìn tó pọ̀ jù tó jẹ́ mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin owó dọ́là seven hundred million dollar àkọsílẹ̀ náà ṣe àlàyé wípé àwọn àkànṣe iṣẹ́ náà ni ó ti dé ìpele ìdúnàdúrà tí wọ́n retí ìbuwọ́lù rẹ̀ ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún tá a wà yìí ní ọ̀nà àtibá kógiri mọ́ ètò ààbò iléeṣẹ́ ọlọ́pàá látọwọ́ ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀gbẹ́ni káyọ̀dé ẹgbẹ́tòkun ti dá cp túnjí dìísù padà sí olú ìlú ilẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá yanyan ní apá ibẹ̀ wọ́n gbé cp àbá ni wọ́n ń dá olúfẹ́mi lọ sí ìpínlẹ̀ rivers tí wọ́n sì gbé ti olú ìlú lẹ̀wà tẹ́lẹ̀ cp peter opara lọ sí ìpínlẹ̀ delta nínú àtẹ̀jáde látọwọ́ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni muiwa adéjọ́bí ó ní èyí ni ọ̀nà láti tún jẹ́ kí ètò ààbò tẹ̀síwájú ọ̀rọ̀ yìí ló wà nínú àtẹ̀jáde tó fi síta bákan náà ni ọ̀gá àgbà fúnléeṣẹ́ ọlọ́pàá yanyan ó gbé ọ̀gá àgbà fúnléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ èkó lọ sí ìpínlẹ̀ abia wọ́n gbé ti ìpínlẹ̀ abia wọ́n gbé ẹ̀bọ̀nyì àti akwa ibom ọ̀gá àgbà ló ti wá rọ wọ́n wípé kí wọ́n ṣe iṣẹ́ wọn bí iṣẹ́ bí wọ́n ti ń dé ipò tí wọ́n wà ó ní ó ṣe pàtàkì fún wọn láti ṣe àtúntò níbi tí wọ́n gbé wọn sí kí ìtẹ̀síwájú kó lè wà nínú iṣẹ́ ọlọ́pàá pẹ̀lú ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀. ẹ̀wẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá NPF lórílẹ̀-èdè nàìjíríà ti sọ wípé pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n pè ní digital central monitor registration information system ECMR àwọn ọlọ́pàá ò nílò láti máa dá ọkọ̀ dúró yẹ ìwé wò mọ́ gẹ́gẹ́ bí alukoro yányán fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà olúmúìwá àdéjọ́bí bó ṣe ṣe àlàyé lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ x rẹ̀ ní ọjọ́rú wípé wọ́n máa ró àwọn ọlọ́pàá lágbára ní ọ̀nà ìgbàlódé láti ṣe àyẹ̀wò ìwé ọkọ̀ ó ní kété tí wọ́n bá ti bẹ̀rẹ̀ lílò rẹ̀ àwọn ọlọ́kọ̀ tàbí awakọ̀ nílò láti máa kọ̀wé ọkọ̀ kiri nítorí yóò ti wà nínú ẹ̀rọ ayélujára wọn ó tí ọkọ̀ tí wọ́n bá sì ti fi orúkọ rẹ̀ sílẹ̀ pẹ̀lú ètò yìí tí wọ́n jí gbé ni yóò rọrùn fún ẹni tó ní láti lè sọ fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí tí ọwọ́ yóò sì bá àwọn oníṣẹ́ láabi ní ìrọ̀rùn ó wáá kéde wípé ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá IG Ẹgbẹ́tókun ti mú ohun ọ̀tun dé báyìí láti ṣe ààbò àwọn ọkọ̀ kò sí àyè fún dúró káyẹ ìwé ọkọ̀ mọ́ lẹ́yìn tí wọ́n bá ti ṣe ètò náà. ní báyìí ẹkùn ìdìbò ti gúúsù tí wọ́n ti yọ láti inú ìjọba ìpínlẹ̀ mẹ́sàn-án ní gúúsù ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n ti jẹ àǹfààní ìrólágbára èyí tí aṣòfin àgbà sharafadeen ali láti inú ẹgbẹ́ òṣèlú apc tó ń ṣojú fún ẹkùn ìdìbò ti gúúsù ní ìpínlẹ̀ ọ̀yọ́ nílé ìgbìmọ̀ aṣòfin ló ti ṣe ìrólágbára ètò yìí láti mú ìṣẹ́ kúrò láàrin àwùjọ àti ìpèsè fún àtìlẹ́yìn ètò ọrọ̀ ajé pẹ̀lú ìlera láti tẹ̀síwájú nínú rẹ̀ nínú àtẹ̀jáde tí ọ̀gbẹ́ni Hakeem Abbas tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ìròyìn fún àwọn akọ̀ròyìn lánàá ọjọ́rú ó ní àwọn ènìyàn náà ni wọ́n jẹ àǹfààní ìránṣẹ́ àbámu POS pẹ̀lú àwọn ohun èlò tí wọ́n nílò fún àti ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà fifty thousand láti fi bẹ̀rẹ̀ okòwò náà ètò yìí ni wọ́n pè ní ìrólágbára àti ọgbọ́n àtinúdá láti mú ìṣẹ́kúrò ní ẹkùn ìdìbò gúúsù ti ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ṣe ètò náà láti lè jẹ́ kí àwọn èèyàn lè dá dúró lẹ́nu ètò ìṣúná àlí tí ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ṣojú fún ọ̀gbẹ́ni Ayọ̀ Adédòkun sọ bí ìfarajìn tí ìrólágbára ti mú lọ́kàn èyí ló sì fa ìgbésẹ̀ tí aṣòfin náà tó gbé. ní ìpínlẹ̀ Ògùn aṣojú ìlú òyìnbó lórílẹ̀‐èdè ọ̀gbẹ́ni Richard Montgomery ti sọ èrò rẹ̀ lórí ìdásílẹ̀ iléeṣẹ́ tí ó máa ṣe àtúnṣe bátìrì oní mílíọ̀nù márùn-ún sí ìpínlẹ̀ Ògùn five million dollar Montgomery ní iléeṣẹ́ náà yóò jẹ́ àkọ́kọ́ ní ilẹ̀ Áfíríkà èyí tó mú ìpínlẹ̀ Ògùn tẹ̀síwájú nínú ṣíṣe bátìrì ní ilẹ̀ Áfíríkà ọ̀rọ̀ yìí ló sọ nígbà tó léwájú fún àwọn ìgbìmọ̀ lọ sí àbẹ̀wò èyí tí wọ́n ṣe sí ọ̀dọ̀ gómìnà Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ní ọ́fíìsì rẹ̀ tó wà ní òkè mọ́sàn ó ní èrèdí àbẹ̀wò ọ̀hún ni láti ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Ògùn lórí ètò náà kí wọ́n lè máa ṣe àtúnṣe àlòkù bátìrì èyí tí wọ́n fẹ́ gbé kúrò ní ìpínlẹ̀ Èkó wá sí ìpínlẹ̀ Ògùn bí wọ́n ti máa lo àwọn tí kò wúlò láti di tuntun iléeṣẹ́ Ogun Invest ni wọ́n ń ṣiṣẹ́ pọ̀ kí ètò náà lè jẹ́ àṣeyọrí ó ní inú òun sì dùn láti wà níbi àsọkúnná ètò náà èyí tí yóò pèsè ètò àti inúdá ọ̀nà ìgbàlódé àti iṣẹ́ ní ìpínlẹ̀ Ògùn fún àwọn olùgbé ibẹ̀ àwọn olùgbé ìgàndò sí ayọ̀bọ ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti kàn sáárá sí gómìnà Babájídé Sanwó-Olú látàrí afárá tó ṣe láti fi so wọ́n pọ̀ fún lílò àti fún lílọ bíbọ̀ ní ìrọ̀rùn nínú ìfọ̀rọ̀wérọ̀ fáwọn ènìyàn náà ọ̀kan lára àwọn olùgbé agbègbè ibẹ̀ arábìnrin Sùlíàt Adéyínká ó ní afárá tuntun náà jẹ́ kí ìrìn àwọn dínkù ó sì jẹ́ kí ètò ọrọ̀ ajé kó rú gọ́gọ́ síwájú sí i afárá yìí ló jẹ́ àyípadà ó wà fún lílò lílọ bíbọ̀ àwọn tó ń lọ sí ọjà nítorí wọ́n máa tètè délé ní àsìkò lára àwọn tí wọ́n tún fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ọ̀gbẹ́ni Àlàbá Adébáyọ̀ ó ní lára àwọn àǹfààní míì tí àyípadà oríṣiríṣi tó fi sílẹ̀ ó ní lílọ sí ilé ìwòsàn ní ìrọ̀rùn ilé ẹ̀kọ́ ọjà ó sì tún dín súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ kù láti Ayọ̀bọ́ ní àárín ìgboro ó ní ọ̀nà náà ló jẹ́ pákó ló wà níbẹ̀ tí àwọn á sì tún máa san múrí márùn sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta five hundred naira kí wọ́n tó lè kọjá lórí pákó náà ó ní fi ṣe pẹ̀lú irú ọkọ̀ èyí tó bá fẹ́ gbégbá ibẹ̀ ṣùgbọ́n lásìkò yìí ìrọ̀rùn ti dé fún gbogbo àwọn tó ń gba ọ̀nà ọ̀hún. àjọ efcc ló ti ṣe ìkéde wípé wọ́n wá Yahaya Bello lórí ẹ̀sùn owó tí wọ́n pè ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rin bílíọ̀nù ó lé méjì eighty point two billion naira òjò ìbọn ló ti wá rọ̀ ní òru ọjọ́rú bí wọ́n ti ń gbìyànjú láti mú gómìnà tẹ́lẹ̀ fún ìpínlẹ̀ Kogi ọ̀gbẹ́ni Yahaya Bello ní ilé gómìnà tó wà ní àsokoro ní olú ìlú ilé wa nílùú Àbújá àwọn ẹ̀ṣọ́ aláàbò tó wà níbẹ̀ ni wọ́n kọ̀ láti jẹ́ kẹ́kọ̀ọ́ kọ̀ lé mu èyí ló sì fa ìwọ ìyá ìjà náà gómìnà lọ́wọ́lọ́wọ́ ahmed odo ni a gbọ́ wípé ó ti gbé ọ̀gá rẹ̀ japa lásìkò yìí síwájú ní ọjọ́rú ni àjọ efcc ti ṣe àlàyé pé kò sí yàyà bello ní ọ̀dọ̀ gẹ́gẹ́ bí ó ti kéde nítorí náà àwọn ṣì ń wá ṣùgbọ́n amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí ìròyìn sọ wípé ó wà níbẹ̀ pẹ̀lú òdòdó tí wọn ò sì béèrè ohun kankan lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ yìí ló ti wà nílé ẹjọ́ tí gómìnà tẹ́lẹ̀ náà kò sì yọjú láti ẹ̀yìn wá tó ń jẹ́ kí wọ́n máa sún ìgbẹ́jọ́ ọ̀hún síwájú. àjọ NAFDAC ni wọ́n ti ṣe iṣẹ́ takuntakun nílùú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ bí wọ́n ti bá àwọn ohun tó lè ṣe jàǹbá fún ara látòrí oògùn àtàwọn nǹkan mìíràn tó tó bílíọ̀nù mẹ́tàlélógójì forty three billion jẹ́ ìgbésẹ̀ yìí ló wáyé ní ọjọ́bọ̀ lágbègbè mọ́níyà ní ìjọba ìbílẹ̀ lẹ́yẹlé pẹ̀lú àwọn òṣìṣẹ́ látọ̀dọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò lóríṣiríṣi àti ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀gá àgbà ní ìpínlẹ̀ ọ̀yọ́ fún àjọ ọ̀hún ọ̀jọ̀gbọ́n christiana mojisola adéyẹyẹ tí ọ̀gá àgbà fún iṣẹ́ ìwádìí pharmacy shaba muhammed tó ṣojú fún ní ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn náà ló jẹ́ èyí tí wọ́n fún àwọn àjọ tí kìí ṣe ti ìjọba NGNOs àtàwọn iléeṣẹ́ ọ̀jọ̀gbọ́n Adéyẹyẹ ní èyí ló jẹ́ kí àwọn lè kó àwọn oògùn náà èyí tí ó pọ̀ lọ́pọ̀ yanturu àwọn oògùn yìí ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kò ní òǹtẹ̀ ìjọba káàkiri ìpínlẹ̀ náà ni wọ́n sì wà lára oògùn ọ̀hún tí wọ́n bàjẹ́ ni a ti rí oògùn codeine norcotoxins àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àpapọ̀ owó àwọn oògùn náà ni wọ́n ní ó jẹ́ bílíọ̀nù méjìdínláàádọ́ta forty eight million naira. ìjọba ìpínlẹ̀ èkó títí ọjà ìdẹ̀ra tó wà ní ìjọba ìbílẹ̀ onídàgbàsókè tí Ọ̀ṣọ́dì ìsọlọ̀pa nítorí ìwà ọ̀gùn tó wà níbẹ̀ ọ̀gá àgbà àjọ Lagos Environmental Sanitation Corps kai Major Ọláníyì Ọlátúnbọ̀sún tó ti fẹ̀yìntì ní ọjà náà ń rùn jọjọ kò sì bójú mu ó ní wọn ò kó ìdọ̀tí ojú kòtò ìdáminú wọn láti bí ọdún kan ó lé sẹ́yìn gbogbo rẹ̀ sì ti wá di òórùn gbà láìka àti agbègbè èyí tí kò rẹ̀ ṣe dáadáa fún ara ìgbésẹ̀ yìí ló wá láti ọwọ́ ẹni tó jẹ́ alábòjútó tó sì ṣe àlàyé wípé tí wọ́n bá ṣetán láti gbọ́ràn wọ́n máa ṣí ọjà ọ̀hún hmm? nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ó lè jẹ́ láàrin ọjọ́ díẹ̀ tàbí ọ̀sẹ̀ díẹ̀ ni wọ́n á tó ṣí ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ sọ ọ́ di mímọ̀ nígbà tí wọ́n bá ti ṣe ohun tí wọ́n ní kí wọ́n ṣe bí ó tilẹ̀ jẹ́ wípé ọjà náà ní àwọn akólẹ̀ wọn ò wá kólẹ̀ ṣùgbọ́n ìwádìí sọ ọ́ di mímọ̀ wípé àwọn ará ọjà ọ̀hún wọn ò ní akólẹ̀ èyí tó ń kó ìdọ̀tí. ìgbìmọ̀ amúṣẹ́ṣe lórí ọ̀rọ̀ ìjagunbalẹ̀ àti ìwà kò tọ́ ni wọ́n ti kọ́ àwọn ajagunbalẹ̀ kan tí ọlọ́pàá ń ṣe agbátẹrù fún lágbègbè làṣàdẹ̀mọ ìkẹ́nẹ́ ní ìjọba ìbílẹ̀ ìkẹ́nẹ́ ní ìpínlẹ̀ Ògùn àwọn ọlọ́pàá adigunjalè kan ni wọ́n ń ṣe àtìlẹ́yìn fún àwọn ajagunbalẹ̀ pẹ̀lú ìbọn lọ́wọ́ láti gba ilẹ̀ àwọn ẹbí lọ́sàdẹ̀mọ wọ́n ní àwọn ọlọ́pàá adigunjalè yìí ni wọ́n ń tọ́jú àwọn ajagunbalẹ̀ náà kí ọwọ́ má bàa bà wọ́n àwọn wọ̀nyí ni wọ́n ní wọn ò gba ìdájọ́ ilé-ẹjọ́ gíga ti Ṣàgámù wọ́n sì fẹ́ lo ìdájọ́ yìí láti fi gba ilẹ̀ onílẹ̀ níbi ìgbìyànjú láti sálọ wọn wọ́n gbàgbé ọkọ̀ Toyota Sienna wọ́n wá tún gbàgbé ọ̀kadà méjì ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mẹ́rin àtàwọn ohun ìjò olóró tó pọ̀ ọlọ́pàá méjì tó tẹ̀lé wọn tẹ́lẹ̀ ni wọ́n ń dúnkùkù làjà láti pa àwọn tó nílẹ̀ pẹ̀lú àwọn ará ìlú tó ń ran àwọn ìgbìmọ̀ lọ́wọ́ ọ̀kan lára àwọn ará ìlú gbóríyìn fún gómìnà Dàpọ̀ Abíọ́dún fún ìdásílẹ̀ ìgbìmọ̀ amúṣẹ́ṣe yìí nítorí ó mú ìtura bá agbègbè náà tí ọkàn wọn sì balẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kí ìwádìí kó wà lórí àwọn ọlọ́pàá eléyìí tí wọ́n ní wọ́n tẹ̀lé wọn pé ṣe òjúlówó ni wọ́n. ẹ̀wẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀ṣun ti ṣe àfihàn àwọn afurasí ajìjàǹgbara ìdásílẹ̀ ti yorùbá nation lórí ẹ̀sùn kan àwọn afurasí náà ní fàgbùyì olúwàfẹ̀mí ẹni ọdún mọ́kànléní ọgọ́ta sixty one joy fàṣeyíkún ẹni ọdún mẹ́tàléní ọgọ́ta sixty three àti alábẹ̀dé janet ẹni ọdún mẹ́rìnléní ọgọ́ta sixty four tí wọ́n sọ wípé ọwọ́ bà wọ́n ní ọjọ́ba ìkirè níjọba ìbílẹ̀ ìléwọlédé ní ìpínlẹ̀ ọ̀ṣun àwọn wọ̀nyí ni wọ́n rọ àwọn ènìyàn láti darapọ̀ mọ́ ìdásílẹ̀ ti yorùbá nation ọ̀rọ̀ yìí ló wà nínú àtẹ̀jáde látọwọ́ agbẹnusọ fún iléeṣẹ́ náà ìyẹn ìpáná ọ̀gíwá aládé ní ìlú Òṣogbo lónìí ọjọ́bọ̀ gẹ́gẹ́ bí ó ti wà nínú àtẹ̀jáde àwọn wọ̀nyí ni wọ́n jẹ́ ọkùnrin kan àti obìnrin méjì tí wọ́n bá àsíá ti ilẹ̀ Odùduwà nation lọ́wọ́ wọn wọ́n ní wọ́n wà pẹ̀lú gbohùngbohùn ìwé ìléwọ́ pẹ̀lú fìlà tí wọ́n kọ Yorùbá nation sí lára àwọn wọ̀nyí ni wọ́n ní wọ́n sọ fún àwọn ènìyàn wípé orílẹ̀-èdè Nàìjíríà ti tán látọdún 2014 lẹ́yìn ọgọ́rùn-ún ọdún tí wọ́n sì ń ṣe àfihàn rẹ̀ wípé kí wọ́n darapọ̀ mọ́ Yorùbá Nation wọ́n ní ní kété tí ìwádìí bá ti parí ni wọ́n máa gbé wọn lọ sí ilé ẹjọ́ òṣìṣẹ́ ilé ìtura kan ló ké gbàǹjarè bí ó ti wọ yàrá kan nílé ìtura nígbà tí ó bá obìnrin kan tí wọ́n dè mọ́lẹ̀ ní ìhòòhò pẹ̀lú ẹnu rẹ̀ ní dídìpa nílùú Àbújá ọkùnrin kan ni wọ́n ní ó gba yàrá ọ̀hún tó sì fẹ́ lo obìnrin náà ní àsìkò tí wọ́n kà mọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní obìnrin yìí ló ń gbìyànjú láti pariwo lásìkò tí òun kọjá lápá ibẹ̀ òṣìṣẹ́ náà ló gbọ́ ariwo obìnrin yìí tó sì ké gbàǹjarè fún àwọn tó kù kó tó di wípé wọ́n wọ ibẹ̀ láti dóòlà ẹ̀mí obìnrin náà wọ́n sọ fún ọkùnrin yìí kó tú obìnrin náà sílẹ̀ bí obìnrin náà ti ń fi aṣọ rẹ̀ búra nítorí ó ti bọ́ sí ìhòòhò. láàrin ọjọ́ mẹ́jọ nínú oṣù kẹsàn-án àjọ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ ojú pópó Federal Road Safety Corps FRSC wọ́n ní àkọsílẹ̀ ìjàmbá tó ṣẹlẹ̀ ní ojú pópó ó ti mú ẹ̀mí àwọn èèyàn tó tó mọ́kànléláàádọ́rùn-ún lọ ninety one ọ̀gá àgbà fún àjọ náà Shehu Muhammed ló ṣe àlàyé nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn nílùú Àbújá ní òní ọjọ́bọ̀ ó ní ìjàmbá ti ọkọ̀ tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Niger ní ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án ó gba ẹ̀mí ènìyàn méjìdínláàádọ́ta forty eight òmíràn ní ti Sabo Wuse tó gba ẹ̀mí ènìyàn méjìdínlógún eighteen èyí tó ṣẹlẹ̀ ní Kaduna ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹsàn-án ìyẹn gba ẹ̀mí ènìyàn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five ó ní ìjàmbá mẹ́tẹ̀ẹ̀ta náà ni ó ṣe é sá fún kí ó má sì ṣẹlẹ̀ ó kò rojú wípé pẹ̀lú gbogbo akitiyan ìjọba láti jẹ́ kí ìjàǹgbá ọkọ̀ kó dínkù lórí ìgbòkègbodò ọkọ̀ ó ní àwọn èèyàn kò jẹ́ kí akitiyan ọ̀hún kó kẹsẹ̀ járí àwọn kan tó ń lo ojú pópó wọ́n bu omi já ni ní gbogbo ìgbà pẹ̀lú ìgbìyànjú àjọ náà àti àwọn kan tí wọ́n jọ ń ṣe ẹ̀ṣọ́ ojú pópó ó ní síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni wọn ò gbọ́ràn ó wá pàṣẹ fún àwọn ẹ̀ṣọ́ àjọ náà kí wọ́n má ṣe káàárẹ̀ rárá bí wọ́n ti wà lójúfò ní gbogbo ìgbà kí àwọn ènìyàn sì lè tẹ̀lé òfin ojú pópó ó ní ẹnikẹ́ni tó bá kọ̀ láti tẹ̀lé òfin ni kí wọ́n fi ṣìkún òfin náà gún. ẹ jẹ́ kí a máa fi sùúrù ṣe nínú gbogbo tá a bá ń ṣe títí dìgbà míì tá a máa pàdé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí ẹ̀yin ń wò wá ẹ tẹ YBN sórí nọ́mbà yín tó ń lọ lójú fọ́nrán yín láti darapọ̀ mọ́ lórí WhatsApp àti Telegram ẹ sún sí apá ọ̀tún ẹ tẹ subscription button àgbẹ̀ àgọ́ mẹ́ta wá dúdú tó wà níbẹ̀ ní kẹ́tẹ̀ẹ́ torí yẹn ló máa sọ fún yín pé a ti wà lórí afẹ́fẹ́ gbogbo ẹ̀yin lólùfẹ́ wa pátápátá ẹ ṣeun o bẹ́ẹ̀ tí ń ṣùgbọ́n wa ní gbogbo ìgbà ẹ̀yin wá fẹ́ ṣe ìrànwọ́ tàbí àtìlẹ́yìn fún wa ẹ lè fi ránṣẹ́ sórí àṣùwọ̀n tó ń lọ lójú fúnran yín amọrírì gbogbo yín pátápátá àjọṣe wa kò ní í bàjẹ́ títí dìgbà míì tá a máa pàdé nílé iṣẹ́ ti Yorùbá Broadcasting Network máa rántí pé àríṣe láríkà àríkà bàbá ìrìgún ohun tá a bá ṣe lónìí tán ni. Tani tó bá dọ̀là bí pé ó ṣe rere o torí pé ó padà wá dìtàn ọláyẹmí adéwùnmí orúbùtù lórúkọ tèmi ó rayọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan láàjì ó dàárọ̀. Yorùbá Broadcasting Network fún ìgbéléde àṣà Yorùbá.